على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àtúkẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ ọba aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìjẹ̀ fún olùfẹ́wà àgbà olùfẹ́wà olùṣìkẹ́wà aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kúmọ̀ bá nábi náà tàwọn ará rẹ̀ tàwọn rẹ̀ ọmọdé àti lẹ́gbẹ̀lẹ́gbà olùmọ́sá sanu wà láìpẹ́rẹ́ ti gàmù tí ó àti àti ìṣẹ̀dánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ jùlọ ilé ẹni ṣẹ́rọ ọ̀sá ìlú jàìníyà àlàyé nípa kíra àti ìfọ̀n pa tó ti sí àwọn jàìníyà ayé tí ò sí mọ́lẹ̀ láyé jẹ́ tó kòkòrò gba gbogbo ayé mọ́sálà ọ̀rọ̀ àbíyà wọ̀sọ̀rọ̀ fún látara àrọ̀ yìí mọ́sálà كل فرقة تبقي نفسها دون غيرها gbogbo àwọn fúnkà kọ̀ọ̀kan gbogbo àwọn jọmọ́ kọ̀ọ̀kan ó mọ̀rọ̀ pàwọn àwọn mọ́jú àwọn àwọn wà lórí ọ̀nà jù ó yẹ gbogbo àwọn tó gbogbo àwọn yòókù wọn wà lórí ìṣìnà àwọn tìjà ní àwọn ọmọ gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ pé káàwọ̀ nǹkan lọ́wà lójú ọ̀nà náà pẹ̀lú ẹ̀rí kò lè fún kàtì gbogbo fúkọ̀ kan ọmọ ẹ̀kọ́ kan ìtọ́pẹ́ ìlọ́sọ̀ iná nyira rẹ̀ iná nyira ìmọ̀ fúra rẹ̀ mọ́ dínà bẹ́ẹ̀rẹ̀ à lọ́mọ ẹ̀kọ́ lè أن كل فرقة báyà náà náà ti a gbogbo fíjà kọ̀kọ̀ gbogbo jùmọ́ta kan ìbọn èrè eh, ń kílìm wọ́n kí náà náà jẹ́ pọ̀ làwọn ńlá kún bí ọlọ́ọ̀bá tí wọ́n ti sáà bá ti gbogbo àwọn fíjà ìgbò náà ní gbogbo gbà onírọ́ wọ́n ń tẹ́tẹ́ bẹ́ẹ̀ là bí قل هاتوا برهانكم إن كنتم صادقين أنا اليوم يمكن أن تقول لا لا هذا كله أولا لا تقول الناس قل هاتوا برهانكم أكثر من الله مفجوة in fact ẹgbẹ́ni fún ọ̀sẹ̀ mistake ọlọ́wọ́ tàbí kò fún yí bá ẹgbẹ̀lá dáni kúrò rà nabi Muhammad sallallahu alaihi wasallam لمن اجتهد فأصاب فله أجران جبت جبير الزجاع واسد بير جلال جبير السلام أخر على مدي من اجتهد فأخطى فله أجر الله سبحانه اجتهاد كل خطة يجي واسد يستجيب على ذلك كان وديوا يجعل كل نبي بين زبان فيه يجعل الشيخ كما تقرر السلام قد في ليه وديوا المسافر أيها الله ثم بين ثواب بقوله أنا هذا القي يتسجدين القبلة من أسلم وجهه لله هو محسن بلا بين وتولى وتوسجري من أسلم وجهه لله انت جود سلف ونوبا انت فاسمال ونوبا وهو محسن الشيري وجهه عسلم وبعدين تحسن سلم كده جنسة ونشيري ilé ilé rẹ̀ jẹ́ là ọlọ́dáwà náà tó wọ́n láyé àtàrí àwọn ọlá kùrọ̀hánà karim ọlá كما يقولون فهنا هو الولدو وأن جيرا على الباكل بجنجي باكل هو الولي الشناء وكان هذا في يهود والنصارى عليكم لا المسلمين قال كل ما هو يهود والنصارى وان به من مع سبب بالبس في وقت القدوة يقولوا ما جمعهم فقالوا لن تدخلوا الجنة إلا من كان هدى أو نصارى هو يهود النصارى وقالوا لن يدخلوا الجنة إلا من كان هدى أبي يهودي أو النصارى بنصارى خسروا عبادة ودخول الجنة اليهود والنصارى فكي إجتنا حسب الجنة وجعلوا لكم ودع ديمانو اليهود في نصارى الجنة في يهود في نصارى في من ينزل الجنة مثلكم الفرقة الفرقة الضالة nínú wọn náà ni àwọn kúrẹ́pù àwọn jùlọ àti ẹ̀kọ́ ti sọnù àwọn sẹ́lẹ̀ kan ti sọnù olùfẹ́kọ̀ ti jẹ́ ẹ̀yẹ àná àwọn ọlọ́bí alẹ́lẹ́hàk gbogbo ń kọ́ lókùn máa sẹ́yìn tí àwọn àwọn lórí òdodo ọ̀nà gẹ́rẹ́ alẹ́lẹ́bàtì ẹni tí bá tàwọn ọwọ́ lórí ìṣìnà ọ̀kọ́ lè fẹ́rẹ̀ kápín jẹ́ ẹ̀yẹ àná àwọn fẹ́rẹ̀ kápín náà jìyà gbogbo wọn àwọn àwọn ọlà àwọn fẹ́rẹ̀ kápín náà التي كان فيها النبي صلى الله عليه وسلم ذكر ترى بايكي تفترق أمتي على ثلاث وسبعين فرقة في الأمم وكثيرة في المصري كلها في النار بين والله إلا واحدة استثناء على سيرة كان على أمتنا على سيرة وكان ولكن الرسول صلى الله عليه وسلم بين علامة الفتنة العادي هذه الفتنة عن غيرها الشيء لك وافي ونقكم بين علامة الفارقة وافي وراء علامة يكو هذه الفرقة إنما فتنة يا جماعي عن غيرها بني كما قالوا كما سألهم وتمني ومن هي يا رسول الله كما أقول عن دولة قال ما كان عليه من كان على ما انا عليه واصحابي انت سجني سيدي اتبني وانا صابني وانا بدا هو عبد الوهيد الذي في عبد السيطان فضل الجاس مصدق عبد السيطان هو ضعيفني اما الشيخ والداني رحمه الله انا عبد السيطان صحيحني انا عبد السيطان صحيحني ẹbí wa ọlọ́run kó bá kẹrin kó bá àbẹ̀ wọn lọ́ba ọlọ́run gbàdí ìgbà pẹ̀lú àwọn fún ìtì rẹ̀ àfẹ́jọ́ owó Buhari fásitì Ilé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ti kò sí ní táwọn ṣáàbìsì wọ́n ni mọ́ káàdàm alamẹ́sìnà àléhí wà ṣùgbàbì. Ẹgbẹ́ ń tẹ́ pé ìgbódájú kúrò àárọ̀ ìnìyàn kuma bi da wata bangare da sunu kitab sunna islami musulmi kusurin cikin gidaye ta gudu mara yari da a wasu da daya bayar da sallam da daya bayar da sallam ko da yawa ina kiran da wa sahaba na bi umma suna bi na digoro da nabi sallallahu alaihi wasallam alim ko da yawa da wani risalatu masjid risalatu al masjid مو قبل اللي كنا يدري هذا لا في آيات الرسول ولا في آيات الرسول أصحابي يعني يقول يا نبي تعالى تقعوا لا ما شاء الله رضي الله عنه تعالى جبريل يقول يقول ثنيه جاء هذا يقول الله ما يقول ما يشاء هو إلا واحدة يقول من هي يا رسول الله من كان على ما أنا عليه اليوم وأصحابي من كان على ما أنا عليه وأصحابي يجوب ابن أبو داود الترمذي ابن مجع حديث شاهه الترمذي وألدان في سعيد الجامع رحمه الله الله قبعك الله كما يا لبا ولهذا قال جل وعلا في نظرك هاتوا برهانكم هاتوا برهانكم عمر الله sai a ji a cikin nan kan kan zai shi a riwa a ci da kana ku a bai mai da bai bai bai da bai da ya ko ya da wasu wabe ni ah no ba bi ko ba mun ta duru ban ta rai ba ce wa in ta min su ar hatta da rawa kai an ya ka wani ka su بلاد بنت السعودية الله تعالى عالم نعم ربا وقفوا هذا وقفوا ربا ايدا قد يجعوا الله تعالى عالم ولهذا قال جل وعلا عاتوا برهانكم كان يعني هاتوا بدينكم الله على ما تقولون بنتي أنه لا يدخل الجنة إلا من كان هدى أو نصارى كنت سجد أيها الجنة في قرية نصارى لأن آل إباء وإليه كلم هنكين والدعوة لا تقبل إلا بالدليل أنا أكلم ذلك ولا بدليل لا بالدليل سبحانكم بكل شاركين ولهذا قال بعدها بعدها لين لنفسي لين لا آية آية آية آية one article hana queen one one one ẹlẹ́tẹ̀ ní ẹ̀rọ one two two one one two ọlá ọlọ́run ẹgbẹ́ òun tó kó òdodo ni pé mẹ́rin àti ọ̀pọ̀lọpọ̀ di ẹ̀rọ ní lọ́ ẹgbẹ́ tó wà fún ọlọ́run bá owó mọ́sùn tó náà jẹ́ bí iṣẹ́ rí ilé ìyẹn ìjọ tó ti dúró ẹ̀ kẹ̀lẹ́ kí a bá ومن أسلم دعاء الله أي أخلاص في الدين في إسلام في إسلام في إسلام وعسلم من وسلم من الشرك ولا يتوقف بالشرك شو دعوة الله له وضع سبحانه وتعالى هو محسن هي محسن أي متبعة للرسول صلى الله عليه وسلم أي وانت تزن بلان لا فعبي أبيدي نبتلع بالبشري البشري لا في سبحانه وقعنا وطلع ميدي شاري لا على قول أولئك الإخبار ولكن لنا المتابعة ó gbéra àwọn aláàbò pé mọ̀nà àti àwọn ọjọ́ o ara òun ti wọ húwà mọ́ọ̀tì ṣe lọ́ọ̀bà mọ́tò àfihàn yìí wọ́n náà mẹ́fà àdíìsì àwọn èèyàn tó máa dáàbọ̀ rẹ̀ bá jíjẹ́ máa fi àwọn èèyàn pọ̀lọpọ̀ nìyẹn àdíìsì rẹ̀ fáwọn máa kà á bẹ̀ àníbi ìsìláàmù pé iná láàbà àwọn ìlú ilẹ̀ àtìsámikù wọlá òkúrìkù wọlá àti ìlú ilẹ̀ àkùnrin ibi kún wà bíbáyìí wà àmọ́nìkùn ẹni èyí ọ̀rẹ́ wọ́n láti ẹni tó ẹni àníyàn lè dà àníyàn lè dà àmà wọn àwọn òṣèré òṣèré ní ìgbésẹ̀ èso sí náà níbi sọ̀tẹ́lẹ̀ káàrin ní good intention wọ́n ti àbúrò sára àṣẹ àti wọn ní báyìí tó bá wọn tó ń tó bá wọn jọ tó ń jẹ ìwádìí láà hundred hundred hundred láà hundred hundred ní kìí ṣe kókó ní ọ̀rọ̀ ayé ní abúlé àbí nàfún òní wọ́n àgbà mọ̀ náà لابد من عبد الله بن عباس غنونا كيرتي من عبد الله بن مسعود كذلك أبو عبد الرحمن كذلك هذا لا ما أنا هو خلاص لا يكفر رابع محسن يقول لي أنا مونتي أنا أنا مونتي هذا دوا قال رابع أنا مونتي من نسمي يا بيا يا ما أسمع ولا من wọ́n jẹ́ ìmọ̀ ni wọ́n jẹ́ ń bọ̀ àmọ́ ẹ̀fẹ́ ni ó ní kí ló rí ní wọ́n àwọn ìfẹ́ alhamdulillah gbọ́dọ̀ àà kí ló wá wí fún à tó jẹ́ ìyàfá wa bẹ́lẹ́ mo ń jíkẹ́ ìyàfá àdúrà ni ọlọ́run kàrẹ̀ rẹ̀ fún wa ẹni ya umarta muhammad ẹni muhammad ẹni àdó umar muhammad na kásá umar ti yájú ti yáyé jù ti yá sẹ́nu àwọn sáyẹn fún aláàrùn weak means àwọn tó

wọ́n lọ kó fàwọn tó alákàá ìfìkà ìjọba kẹ́yìn ìjọba rẹ̀ àmì ní kìnnà wa àti àdìsí ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ní ọ̀rọ̀ ìmọ̀ lùkù ní ànàgbàt english century ọ̀nọ́ka ẹ̀kọ́ mú dé àpíntì sẹ́kọ̀ọ́ láti ìlú àwọn èèyàn yẹ́lò báyìí ìdíyẹ́ ọ̀fun lùkù english english ẹ̀mú mú wa wọ́n máa bára ní kìkà ní ọ̀sẹ̀ ní ara ìmọ̀ fún àpá rẹ̀ ìgbà àpá yìí ló ti ìgbà kù bí ìdí tí ìgbà nìkan kù tó ń ṣe ní àwọn ẹgbẹ́ ìgbà pálífìkà pálífìkà aláàjì ní ọgbọ́n ní ilé ìrẹsẹ̀lẹ̀ ní ìgbà ìdìbò sí ayé wí tí lè ẹgbẹ́ ya tó ó bí mọ́ àwọn lọ síbẹ̀ ní ìgbà bí ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà wọ́n lọ ní ìsìlẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ jókòó mùsùlùmí nígbà tó bẹ̀rẹ̀ kọ́kọ́ tó bẹ̀rẹ̀ mùsùlùmí nígbà mẹ́mu wa mẹ́mu ṣáfẹ̀ ẹ̀rọ̀ṣinmọ̀ wọlá ọjọ́ kí n fi sùtàlátì kò nírun bí ọ̀rọ̀ yẹn náà sùtàlátì lórí wọn tó ní sùtàlátì èyí báyìí náà ṣe lẹ́mọ̀ pípa ní ìgbà ọ̀rọ̀ bí a kò mọ̀ bí inú kankan nínú ní bídà ní ìgbà rírà mi ti fi ìgbà mi ti fi wọn ìgbà wọn Yorùbá àwọn ọ̀rọ̀ yìí kú àwọn ọ̀gá àwọn ọ̀gbà Islam ni ẹ ti lọ múra ẹ̀ jẹ́gbẹ́ yàwó dábí ọkọ̀ àwọn ọjọ́ pé iná jẹ́ àtìláàtì ẹ̀lẹ́ bí sílẹ̀ kiri àmọ́ àti ẹ̀kọ́ ní mìíṣẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀ lọ àwọn ọlọ́sọ̀rọ̀ ẹ̀ kàrẹ̀ ìpè ẹ̀ maruf ọ̀bábìrì wọ̀ bí ìdẹ́mu wọn wọ́n bẹ̀ ọlọ́run tó gbójú mi gbogbo kò sí ìmọ̀ màálù ẹ̀ ọlọ́run tó gbójú mi wáyé ọlọ́run tó gbójú mi gbé lọ wọ́n dúkọ̀ wá láàjù wọ́n dúkọ̀ wá láàjù wọ́n dúkọ̀ mú lọ́wọ́ kan fún ẹ̀sùn dà bẹ́ẹ̀ kọ́ bá bí ìfà bí bí rẹ̀ wọ́n bí rẹ̀ tí ó dáwọn wí ọ̀gá ni tí a wíjà máa yẹ ẹ̀kọ́ rẹ̀ bí mo ní ní gbọ́dọ̀ tó tó wù báyé ní bẹ́ẹ̀ lá ilẹ̀ ìlọ́wọ́ muhammadu rasulullah wọ́n yẹ bẹ́ẹ̀ rẹ̀ aláwọ̀ àkọ́rọ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ aláwọ̀ àkọ́rọ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n yẹ lẹ́gbẹ̀ẹ́ ni Allah la ilaha illallah ní o gbọ́n yẹn dáhùn fẹ́ kìíní o kò ní bẹ́ẹ̀ lè gbúlẹ̀ yìí ó wí bí ó bèèrè ní kíkọ́ yẹn ọ̀dà àmá yìí rẹ̀ fún da wọ́n mú bá wọ́n ẹ̀bà àwọn ní ẹgbẹ́ kékeré yẹn tí ká bọ́ ìrìn lánà wọ́n ní àdúgbò sílẹ̀ ń táwọn kan jíjẹ́ àwọn tó mọ̀ sí jíjẹ́ ìjọba wọn bá sọkò sí ìkàlẹ̀ fún wọn láàrin tí wọ́n fi kan balẹ̀ fún àgbàlagbà yìí wọn ní ìwé ọmọ yìí kéré nìyẹn tí mo fi ń yọ̀bọ̀ ẹ̀rọ forty five years old ní ẹgbẹ́ ọmọ mi ní ẹ ọmọ mi ní ẹ. báyìí wọn ni ah mi ò ní ìfọ̀kàtà mi ò fẹ́ gbọ́n mi sí kọ́lá bàálẹ̀ bí ìgbà láti àlájì ló ti tó ní ṣé oṣù méjì náà lọ́wọ́ ní ọlọ́wà lọ́wà láàrin ọlọ́wà kó ń sọ̀rọ̀ wà lára ọ̀rọ̀ ní ẹ̀rọ ẹ̀rọ rẹ̀ àwọn ojú ìlọ̀ mọ́lẹ́ àwọn ojú ìjọba jù mí lọ àbáńsọ rẹ̀ pé àti pé oṣù tó ọ̀sùn máa sọ sí ọ̀rọ̀ ọ̀gá mi yìí o ní ọ̀sùn máa sọ sí ọ̀rọ̀ ọ̀gá mi yìí o ìsúnmọ̀ mi sọ̀rọ̀ sọ̀rọ̀ bí nǹkan kọ wọn ni bí wọn ara kọ lọsí ìyá pé wọn bọ bíi ológun lòun náà bí wọn ti gbé ẹ̀fà sọ ló bá ní sẹ́rí àwa tẹ̀gẹ̀rẹ̀ láti láti ta àgùnbọ̀ rẹ̀ gbé yìí ẹ̀rẹ́ bá mi yóò ti gbé àti wọ́n fi bẹ̀rẹ̀ yóò má ti wọ́n fi gbé ọ̀rẹ́ káyé. Ìjọba ti àbílẹ̀ wọn wí. Òtúfù ti àbílẹ̀ wọn àbílẹ̀ wọn wí. Òtúfù ti ẹ̀jẹ̀. Ẹ̀ẹ́dà fún ẹnìkan nú. Òtúfù ti ẹ̀jẹ̀ olùgbé yìí káàkiri ìlà nìkan ni mo ní ilẹ̀ lójú ìlà ọ̀dọ́ tó kàn béèrè mo ní wọ òkú ìdílé náà ti yín báàgì aláàkọ́ mọ̀ mọ̀ yẹn òkú ìdílé náà ti yín báàgì wọ́n á bẹ̀rẹ̀ ìgbọ̀rọ̀ ayé ń báàgì tàbí náà lórí náà lórí kódà àwọn arábàdà wa ń táwọn ọjọ́ àìpọ̀lù wọn wọ́n pé kọ́lọ̀rọ̀ kọ́lọ̀rọ̀ kọ́lọ̀rọ̀ sílẹ̀ ìgbàgbọ́ yìí máa wí dára kan náà wọ́n kú kọ́lọ̀rọ̀ mẹ́sì lẹ́sì lẹ́nu kí ní rí fún un wọ́n kú wọlé yìí wọ́n kú

alẹ́mú ah, wa kí wọn wọn náà rẹ̀ ìmọ̀ àwọn ìgbà àà bí i ìlú tó mọ̀ lóbi ó ní èrò sí mi bẹ̀ ó di wa àti ìgbà tí ó bá pé èyí ní orí mi tí a nílò wọ́n ti bẹ̀rẹ̀ pé àdìsí wa bẹ̀rẹ̀ yẹtùdó na fi sábà lọ wọ́n ti kò sí ní kọ̀ àrùn ti bẹ̀rẹ̀ sílẹ̀ sí ní ẹbí náà bí a ti rẹ̀ éèdì ẹ̀ pé àdìsí mi ọkùnrin wọn ni ara àdìsí wọn sọ ìjọ mú ẹ primary school ní ìjọ ya bẹ̀rẹ̀ sọ fún ẹ̀sùn ní ọwà nù ọ̀lẹ́dì sọ̀rọ̀ mi nára o ìjọ mi ọ̀lẹ́dì sọ̀rọ̀ ẹ̀ òun òun náà ni ọ̀rọ̀ nípa pé àwọn ọ̀nà nípa nípa àwọn ọdún máa ń fi lókè ní báyìí zikiri fún ẹsẹ̀ nípa nípa máa ń fi lókè àti àwọn ọ̀la aláàkíyèsí ní ìbá wọlé kí ìbèrè kí káàsì nígbà yìí náà nígbà àti akíyèsí dẹ́kun kan jẹ́ ànábì ogun wọn tí wọ́n ti ń sọ́ọ̀rù nígbà lókun fún ànábì kí wọ́n ti dẹ́kun kan jọ ìrìn àdìsọ̀rọ̀ yìí nìyẹn wọ́n ní à ń sọ̀rọ̀ fún náà dáre ní a Allah ọ̀pọ̀lọ̀ búra bẹ́ẹ̀ a Allah ọ̀pọ̀lọ̀ búra ọ̀pọ̀lọ̀ búra bí i ṣùgbọ́n náà yìí o àwọn pẹ̀lú pẹ́lá wọn bí báyìí kí wọ́n ti rẹ́ tẹ́lẹ̀ ọ̀bẹ̀ tí wọ́n bá fún ìgbàlá ọ̀pọ̀lọ̀ búra bí i pé ṣẹ́ǹtì ìgbìlẹ̀ rẹ̀ ní ṣé ìgbàgbọ́ ní ara ni pé àmì ìrẹ̀kẹ̀ yìí bá ti ṣe ní ìgbòyà lára nìkan tí mo mọ̀ mi tó kí jẹ́bí ẹ̀ àwọn ẹgbẹ́ tó jọra wọn náà ni ẹ̀ ọjọ́ tó yàrá sọ́ọ̀gì náà gbogbo ẹ̀ níye. wọ́n sọ pé mẹ́rin àbílẹ̀ mọ́ àpò fún nàbà ní àpèjọ ní ọjọ́ ìlẹ̀ gbábọ́ọ̀lù níbi tí mo lè gbábọ́ọ̀lù. ìṣòro náà ń jẹ́ ìpínlẹ̀ ìlú mẹ́fẹ́ àdúrà rẹ̀ mọ́. ó ní ayẹyẹ lọ sí bá فيه آذان شمسان فإنه من أهل الجنة إسلام عن قاري الحميدي آذان شمسان الحميدي قال من أهل الجنة الله يكتب الجنة الله يكتب الجنة الله من اتخل فيه آذان شمسان لأنه أقعيه إنه عبي أو إجباء وحبك حيا به قل هو من أهل النار يحمل كيف يعيش أو سبب الجزء هو من اهل النار في أسفل الزمين أبدي وعقد مضافرة والله بداء أداء من أهل الجنة الآن كن كما الجنة نيوه قوله بلا وابن أطلما بجيبان تبدا الإسلام إلى آذى من حد الصليم إلى آخر آذى من حد الصليم بلينا نيجي الجنة أو الجنة لا أفلاح الذي من كان عليه فالله يقول سؤال من شركة النادية سواء من شركة الله من جوا من ورقه لأن النبي صلى الله عليه وسلم قال من كان على مثل ما أنا عليه وأصحابي أنت جوا يقول جوا علمي الله وأصحابي الله أكبر هذا ضابط من السنة من يعني كان كارنتي أبي صلى الله عليه وسلم ولا آية من القرآن آية تسواجه هي مجرانتية إنه قرآن من كان يريد الجنة كان في الجنة ويسلم وجهه إلى الله كجد سلف ولو الله سبحانه وتعالى ويترك الشرك كجد في يباله ويحسن أصله كل الشيري على سنة كل سنة وكل البدع كل سنة بدعة والمخالفات وتعوى بلا الرئيس التي عمل ما عمل الله بها من سلطان بقى له وصحية الحلدوية ادعى ادعى راقية دينتي ادعى أدعي ادعى الإسلامة دين ادعى مسألة من الاتفاق هذا في مسألة من الاتفاق إن شاء الله ادعى ادعى في ادعى أنا ادعى ولد على ادعى ادعى وما ادعى أقول كان ها ادعى ní ìpapòlà ní ìpapòlà ní tó fi ìpapà gba nǹkan oṣù ẹ̀ à ọlọ́mọsọ̀wánú ọlọ́mọsọ̀wánú lọ́jà bá sórí ibú ọlọ́run ọlọ́run kó sáà ló wà ẹni ẹ wọ́n lọ́ọ̀dẹ̀ ọ̀gbádùn ọjọ́ ìjábí oṣù kàbùsù méjì ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ni náà ọ̀rẹ́ lágbàjúkọ àdójú méjì kan lélẹ̀ ọwá pé àwọn àfà yẹn jọ ariwo ti rá 72,000 àdúrà kan ọlọ́rẹ̀ sí pa nígbà táwọn ti 74 ìfẹ́ ní bá di ojú kan rẹ̀ sí jẹun lálàáfíà so wúwo àwọn tó wá ń serú nǹkan báyẹn 10 sí ìlà ìbáyẹn tó ṣe ó fi ṣe ṣe o wà nínú ẹ̀rí tí ẹ lè sábà bí fún two thousand. sẹ́yìn bí sábà bá wọ́n kà sí kí lọ́pọ̀ pé kẹrin ni bíláàlì. ṣé àgbáyé rẹ̀ mọ̀ ara níbi lọ́sẹ̀ bí báyìí ni sálọ wọn ni àfẹ́ ìgbẹ̀nà ìjọba rẹ̀ kó mọ̀ ọ̀rọ̀ wá àwọn nǹkan méjì tí ọ̀rẹ́ mi wà lábí níjọ. ṣé kẹ́kọ̀ọ́ pé kí ni ìdílà ni ṣe ń pé takiyiri ma atlaqa Allah out make ma akẹ́kọ̀ọ́ Allah kí wọ́n fi òǹkà sí ìtọ́lọ́wọ́ bàbá sí òǹkà sí ọlọ́wọ́ bá sọ pé àtúrùlá zikran kìsìrà ẹ̀nà ìṣẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ bá kú jẹ́ bá kí nìkan kí wọ́n sì bá nílá ìṣẹ̀lẹ̀ sílẹ̀ alhamdulillah wàjẹ́ ẹgbẹ́ ọkọ̀ ìṣẹ̀lẹ̀ kọ́fì ju ẹ̀sìn àmọ́ wọ́n bẹ̀rẹ̀ pé mo lè rí ọjọ́ tó ní àdójútà ọmọ yìí ọ̀pọ̀ ìfún kódà rí kódà bí nǹkan ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi ń tẹ̀wé ìgbé fún méjì ọwọ́ àbìgbé ẹ̀ẹ́dùn àwọn ti di twenty four thousand bẹ́ẹ̀ ìgbé wọn kàn àwọn àkọsí bí ìgbéra ni wọn ó lè bá àwọn náà parẹ́ ẹ̀ ṣe bí bàbá ṣe lé lórí ìgbé parẹ́ ní kúlìdì ẹ̀jọ̀ mẹ̀kẹ́ ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ti jẹ́ nǹkan mẹ́sìn náà wọ́n ti ọdún tó ti bẹ̀rẹ̀ àjò ọ̀gbẹ́ni tí ó bá máa fún un sí ọdún yíwa wọn láwù tààlà ní wọ́n bẹ̀ àgbàwà kan nínú àwọn àfàgbà ní kíra ẹ̀ ọlọ́gbọ́n bá ti kàlà ó wà nínú tí a fi sẹ́nà mi lọ́jù ọ̀rọ̀ àkídà wọ́n tẹ́lẹ̀ ẹ̀rọ àwọn ohun tó sẹ́nà mi lọ́jù ọ̀rọ̀ àkídà ọ̀pá ti wọ́n wá balance ní síjù ọ̀pá àwọn tó wọ́n lọ pé kíkẹ́ bídà ní sí ọjọ́ àwọn ní bídà tó wà ní ọ̀pọ̀ mùtọ́wọ́sìtì àfáàrin náà sí mùtọ́ àìdí bọ́lá ọ̀tọ́rọ̀ ìnsáni fi hàwà tí wọ́n bá ń fò nínú atẹ́gùn náà ń fò nínú atẹ́gùn ọjọ́ ká alẹ́lmá tí ó rìn lórí omi lẹ́yìn tí mo gbọ́ mi kéèkì mú mi ni fadlan an yakuna wali jíjẹ́ kúrò dé tó wali ìdí sáà fọ́tún náà ó ṣàkóso sí bẹ́ẹ̀ pa sunna bí o máa ń fò à ń lọ ní ìsìn àwọn bó ṣe wá fẹ́lẹ́ ọgbọ́n tó jẹ kẹ́m ó ti kú ìgbà tó sùnà ọ̀là ìlú bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó pè ó lè fún gbogbo àwọn ẹ̀kọ́ yá lọ. ojú débi gbọ́wọ́ dé ra ẹja bẹ̀rù àbí nígbà gbé omi tí wọ́n kọ́ gbogbo títì ó gbà wọ́n sábà fún ọ̀rọ̀ lọ́dún ìgbà tó gbogbo mi ni. kí ni lọ́sẹ̀ ìdìbò mi kí ni mo bẹ̀rẹ̀ mi. ليس بالمؤمن المؤمن يقول هذا ولي من ليس بالمؤمن هي المؤمن فضلا أن يكون ولي كيف يكون جاء ولي قال في السنة أفضل يوم في السنة في السنة أدري الله تعالى عالم الله تعالى قال ilé ìwé àṣìṣe ní dídà ni àbí ẹ̀yìn tí a ti gbọ́ pé ẹni àbáta wa ní gómìnà pàtàkì táwọn ń ṣe àtìgbò fún ọlọ́ọ̀bá tí wọ́n ní bùkún àmì nípa òun tó káyà kálẹ̀ mẹ́ta níbi tààsù. orí àná ti káyà ọmọ ọmọ àgbàdo àrẹ mẹ́ta òun gbọ́n máa ń sọ àgbà àrẹ mẹ́ta ọdún ìṣẹ̀lẹ̀ ọdún ìṣẹ̀lẹ̀ ọdún ìṣẹ̀lẹ̀ rẹ̀bì. ọlọ́gbẹ́ ẹ̀mẹ́ta àwọn ìṣẹ̀lẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ mi wà ọ̀yàmọ́ ní ẹ̀mí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ kàlámọ́kàlá ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ jẹ́ mọ̀lẹ́jọ́ ẹ̀rìn Eh. àmọ́ ìta mẹ́ta àrí ni ìpàdé ọ̀nà ìta mẹ́ta ọwọ́ bí ó nà ọ̀gá mi dìkí bí òkú ọ̀gá mi bá ti ṣe nǹkan ìyẹn lè fi sí òǹkà kílẹ̀ bá lè ọ̀gá mi bá ti ṣe nǹkan àbọ̀ náà ìyẹn náà lè fi sí òǹkà nǹkan tó bá fẹ́ ṣe ládùúà tí ní mọ́kànlá mọ́kànlá rẹ̀ pé a rí àwọn ṣùgbọ́n náà láti ọmọ sí lẹ́yìn rẹ̀ pé àwọn ìyàwó ìdọ̀wá tó wá ó pọ̀ tí jẹ́ pé ilé ìjọba yẹn tí wọ́n bá lò àdúrà tí adámi tí wọ́n ti ní àtìkọ́ fúlà tí wọ́n ti sẹ́wọ́tì àbí wọ́n ti wọ́n bèrè ní èdè. tí wọ́n lórí ìpààyàn tá ní ìjà yẹn wọlé bá àbí yóò fi sẹ́nu lọ ní. ìjà yìí máa fi sí nǹkan tuntun. ìjà yìí máa fi sí nǹkan tuntun bẹ́ẹ̀. ìjà yìí máa fi sí nǹkan tuntun bẹ́ẹ̀. ó ní àwọn ìgbà tó ti àmọ́ kí láti sọ́la kò ṣe àṣàrò ju bí ọ̀nbẹ̀rẹ̀ lọ irú ẹni tó wájú pé kìí sí kí wọ́n fún òun kẹ́ òwúṣì láti ṣe iye tó wá wù jẹ́ ọwà fún àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni nípa àwọn àfáàkà yìí ń ṣe àyà nípa pé àwọn nǹkan tí àníṣẹ́lá bá ṣe ní kí n ò ṣe pé bí ààyè kọ̀ọ̀kan tó wá ti ti àdúrà kọ̀ọ̀kan ààyè yẹn náà àdúrà yẹn lọ ẹ̀ka sílẹ̀ bí irú èèyàn ní ìsìn òkú ní ìsìn pé àgbàwọ́mọ sí lẹ́wọ̀n àgbàwọ́mọ sí ìsìn àrí táwọn àdúrà yẹn pé àmọ́ tí ọ̀rọ̀ pé ẹsẹ̀ kúlọ̀lá pé ànábì mọ̀ pé ó yẹ kí o ṣe kúlọ̀lá àbí bí irú àwọn àdúrà pé ìyá fẹ́ táwù ní ìsìn pé àwọn àdúrà yẹn bí kí wọ́n rọ pé ẹ̀ka ìlàfi pé ànábì mọ̀ pé ọyẹ tánà bí òkúta tó fi ṣe àwọn àdúrà yẹn. ọ̀rọ̀ òye ni ọ̀rọ̀ òye ni pé ìta rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀kúnbà sàlẹ́mù ìṣẹ̀lẹ̀ rẹ̀ ìṣẹ́ àti ìṣẹ́ àbáni ni pé ìṣẹ́ àti tẹ̀sí ibẹ̀ bí wọ́n fi ojú wọn sí ilé tẹ̀sí máa fi kókò lódì wọn nígbà ní ìṣẹ́ àti tẹ̀sí ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ojú wọn sí ọ̀fẹ́ dídá rẹ̀ ní ìṣúná ọ̀sẹ̀ kan nígbà àlejòṣe tẹ̀síbí ìjọ ọ̀pọ̀lọpọ̀ ìjọ ọgọ́rùn-ún lọ bí wá ní kò sí ìkàlẹ́ ìṣàfihàn àǹdà ìjọba wà á bí ilé kò sí ìrẹ̀tẹ́ náà wà nínú aláìlọ́wọ́ náà bí ìyá náà bá sọ́nà mi kẹfì من الكفار من الكفار من شانك أن lọ́wọ́ láì fún wa ó sì ní ó ìṣẹ́ àlẹ́bí òsì ju ọbẹ̀ ìlú àlẹ́bí ìṣẹ́ òsì nù wa ọ̀pọ̀lọpọ̀ ó wá ń tẹ̀ ìṣàtì ọ̀pọ̀lọpọ̀ bá a ṣe wá mílíọ̀n ní mọ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ olóòpọ̀ tó mọ̀ fọ́ wa ó ní wa ìgbìrì nì tó ìṣọ pé lẹ́yìn náà ìṣọ́ mọ́ọ̀kì tó lọ́la mí قول ذلك تعلموا القرآن وتوصلوا بسم الله به قبل أن يأتي يوم قوم تعلمون القرآن ويعقلون به فقوم من القرآن كتبنا في البلاغة إذا قوم القرآن في البلاغة وكتب فيتكي دوما قوم في القرآن إذن في الجنة ودي علموا القرآن واسألوا الله به تكون لما تكون على كل الله تلقيه ẹgbẹ́ wa kí ni gbogbo wá ń sílẹ̀ ìṣẹ́ wọn sọ́rọ̀ ọlọ́ọ̀kùn àwọn ní wa kọ̀ wá bọ̀bọ̀ ọ̀rùn nìkan a ti wá rí àwọn sọ̀hábà olùdíjánulẹ̀ alẹ́ra jùmáyìn àwọn ti bẹ́ẹ̀ ṣẹ́dínà abdullahi bin amr bin asr radiyallahu anhu kò sí ìjọba di ìtù تبقى قال ان انا ده جيت عقلي هاي لا المصباين بسمي عبد الله بن عمرو بن عاص ابن عمرو بن عاص هو يمكن اكون كود لجا تعرف كو كتاسيا بس بتاع في حريه دي دي باتي ko fi gba tó fi gbé àkúmí tó fi dú tó fi kún ọwọ́ ẹ̀kan ìgbà náà àwà tí màtí ní sí ẹni gbé àkúmí láti kún ẹ̀fì ayẹ̀rẹ̀ ẹ̀ká bẹ́yà ọlọ́run wọlá ìgbó tí wọ́n dúró tó ń tọ́ pàtàkì àkóyè ọlọ́run wọlá bẹ́ẹ̀ ọdún ìgbó orúkọ wọn rán kó orí sì fún wọn ìgbẹ́lẹ́ tó wọn sí abẹ́ ìgbé ìgbà òní sáré ìgbìlẹ́bùn àmọ̀bùn àti ìgbàn àti ìgbẹ́ tó tako ìfẹ́ àdúgbà wọn yóò rí àmì sáré ṣe ìgbà náà wà ní ìgbà كما كبعد القرآن في الجاجلة بل كبعد القرآن اللي في الجاجلة اللي كان شافعي ليس كرونام شافعي في القرآن اللي نبالدون ماذا يتقوى بارك من عمر أتسكي على المتسكي كان أوراني أوراني أوراني القرآن كيف هو الإمام الشافعي أوراني أوراني كيف مجتمع ما قال عاد شافعي بلاك الشافعية او ماليك يجب شافعي وطوره يتكلم في داج الله كريوة كريمية والله تعالى عالم كيف عن كيف تلقى تلاك اراه زي ذاك السنية تعليش تعليش بي هذا بحب جايني انا عليك اصحابي كيف تتكلم عن شابوتي ما من ما انا عليه فقط فقط سبع غربية تحرمي أنا على كل ما قال في الدفنة أو كل في الدين حيا تحرمي أن أربع كتفة الحين والرأس يا أباني رحمه أنا شايف يا رتوى وتابي إلى شوي أنا أباني بلوه باك في عين والرأس أنا على ما ترى إيه هذا بلوه أنا أن مالو بعين والرأس وديا في الله lọ́wọ́ lọ́dọ̀ àdìsí àìlúwọ̀rán lọ́wọ́ àtàwọn àníbi jẹ́ lọ́dọ̀ àwọn afẹ́lẹ́ sílẹ̀ tàbí àìlúwọ̀rán lọ́wọ́ lọ́dọ̀ àwọn tàbíìn àbìlọ̀ púpọ̀ ìkùjẹ́ o tí a ń tẹ́ iná mùrùjál wọn nínú rùjál lọ́wọ́ kọ̀ọ̀kọ̀ inú gbígbé inú òun tẹ́ àtàwọn tàbí inú dáàl àwọn ní ìwé pé tàbí ìtì ẹni wọ́n fẹ́ mẹ́rin láyé òun tẹ́ ó di ẹjọ́ lórí nìyẹn wallahu ta'ala alam bá ní tẹ́lẹ̀gbà tí wọ́n ti fáwọn yẹn tí ẹ̀dá ni mo wá ní wọn àkọ́kọ́ náà yẹ nígbà tí Ibrahim kí ó fún ọmọ ní Islam wọ́n ti fi òsìlá àwọn ọmọ wa ti gbọ́ sí wọn lá àti sọ pé sẹ́mbà àsákú kì í kú sẹ́lẹ̀ sẹ́mbà alẹ́ àwọn tó bí bí olóòkú wọn àwẹ̀ àdàkì ìgbà àmọ́ mọ́ rẹ̀ jẹ́ kùsọ̀ láàrọ̀ fọlá fọ́ mọ́ rẹ̀ kùsọ̀ òsìlá kaya a samu da nayi da ni lake ko ne halin kima ma kai kira ana da duk kalabda ta su kudi kuma yi alama da alu fi kafala ibrahim sunu wa kafala ibrahim ala urquban kudinsi wa kalafa araju wa shafi'an liwalidai ko je ku da biyan duka wa oje ko ne wata ki mawazina hima ko kun yi nusu ma shari'a àdúrà dáa máa ti wọ́n ti pa ọba kúlà ni àdúrà dáa máa ti pa ọba àdúrà dáa máa ti wọ́n ti pa ọba ọlọ́kọ̀ ládùá yẹn àbí ìkọ̀ aládùá wọn àgbà yẹn àmọ́ òun ni ọmọ ẹtì kókò kí n sì la ọ̀sà ẹ̀yà ẹ̀kọ́ ìdí náà ni ọmọ òun dáa máa àdúrà wọn sọ̀rọ̀ àbí ẹ̀kọ́ yìí ìwọ́ tó ọmọ kan àti ọmọ àti ọmọ tèmi ó ní ẹgbẹ́ ìrù wọn yẹn lọ́jọ́ ẹgbẹ́ ìfọ̀ gbogbo sọ́nà gan-an wọ́n bí mahalan mahalan mahalan jáwó yẹn kàdúrà فاد يركضون مهلا مهلا مهلا وانت يبقوا وانت يبقوا بس ثلاثة لما تعبوا مهلا مهلا عشت ثلاثة جاءوا يركضون الصورة طبعا انت عندها الصورة تلك على الصدقية بجمع بجاع يعني يعني يا ترى قال عبد يا ترى ما لا ترى هذا إيمان فقط إيمان ولا لا أفكر ولا الإنسان أنت لا ما ما والسلام عليكم ورحمة الله وبركاته